ẹyẹ yan mi ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ ẹ níbi gbogbo tẹ̀tí ń wò wá ẹ ìwé ọmọ yín àbúrò yín òjíṣẹ́ náà ló kí yín ẹ ṣàwárí ètò tá a mú wá fún wa lénìí à ń wò yí pé àwọn èèyàn wa especially àwọn ọmọ àwọn ọ̀dọ́ wa nísìn hmm, kálukú ti ń gbàgbé òwe wa hmm. wọ́n ti ń fẹ́ máa gbàgbé àṣà wa díẹ̀díẹ̀ hmm. so ìdí nìyẹn tá a fi wá sọ pé òkè ẹ jẹ́ ká lọ sí street kí a lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn wa pé ṣé ẹ sì gbòwe ṣé ẹ sì gbòwe ṣé ẹ tí ì fi òwe wálẹ̀ ṣé ẹ tí ì fi àṣà wálẹ̀ ìdí nìyẹn tí a tún fi mú ètò yìí wá fún wa pé ká tún lè máa encourage ara wa láti tún máa ṣe kí ni láti máa jẹ́ kí èdè wa àṣà wa àti ìwà wa àti òwe wa kó má parun hmm. so ṣẹwárì táwọn máa fún wa lẹ́nìí ó lẹ́tì kẹ́gan ni ẹ ṣàrara jókòó kẹ́ máa wò ó ẹ̀rí máa ṣe ń béèrè ọ̀rọ̀ ní ọwọ́ àwọn ènìyàn máa ṣe ń fòwé béèrè fòwé ṣe gbá kan so ẹ máa rí bá ṣá ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ẹ ó yá ẹ̀yin náà ẹ wá lọ wo ohun tí a mú fún wa wá lónìí ó yá ẹ wá lọ wò ó. ẹ káàsán sá. ẹ káàsán. ẹ jọ kí lorúkọ yín sá. Ògúnbíyí Adéọlá lorúkọ mi o. òkè sọmọ Yorùbá ni. bẹ́ẹ̀ni sá. ẹ dẹ jọ àwọn ọmọ òyìnbó yẹn lákọ̀ọ́kọ́ náà orúkọ mi ni Adékúnlé láti Òjíṣẹ́ TV ẹ jọ dáàdì mi ṣé ẹ lè pa òwe fún mi dáadáa ẹ jọ mo máa bí ẹ máa pa òwe márùn fún mi láàrin ìṣẹ́jú márùn so tẹ bá gba ẹyọ tẹ bá pa ẹyọ kan fún mi tẹ pẹ ẹyọ kan lórí pa fún mi máa fún yín two hundred bọ̀tẹ́ bá pa márùn-ún máa fún yín one thousand ṣé ká bẹ̀rẹ̀ báyìí sá ó yẹ fún mi lóòwe márùn-ún sá. adìyẹ funfun kò mọ́rẹ̀ lágbà hmm. síwájú tẹlẹ̀ tútù àwọn ọmọdé kò tó kẹpẹ tàgbàlagbà kò wọ́ kiri gbé adìyẹ. ó kù méjì sá igun gogoro má gùn mí lójú àtòkè láti ń wò. ẹ ṣe ó kẹyọ kan sá. àgùntàn tó bá ajá àgùntàn tó bá tẹ̀lé ajá tó bá tẹ̀lé àgùntàn á jẹ̀gbẹ́. ajá tó bá tẹ̀lé àgùntàn á jẹ̀gbẹ́ ẹ ṣì àgùntàn tó bá bá já rìn á jẹ̀gbẹ́ ni ẹ ṣì gan gidigidi ẹ jẹ eight hundred naira so màá fún yín ní eight hundred naira níbí bíbá ẹ ṣé gan ẹ ṣé gan. ẹ káàsán àti ẹ jọ kí lórúkọ yín. ọlámídé. ọlámídé ẹ sọmọ yorùbá ni. bẹ́ẹ̀ni. lórúkọ kan náà orúkọ tèmi ni Adékúnlé láti Òjíṣẹ́ TV sọ agbẹ́tò yìí kalẹ̀ láti mọ báwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ àṣà wa sí àǹtí mi màá béèrè òwe márùn lọ́wọ́ yín owó ẹ̀yọ̀ kan two hundred naira tẹ́wá gba márùn màá fún one thousand ṣé ká bẹ̀rẹ̀ báyìí so sọ yẹ fún mi lórí àkọ́kọ́ òwe àkọ́kọ́. àgbọ̀fálà ń wòkè àgbọ̀fálà ń wòkè fàkósì nípa ra. ẹgbà òwe ẹlẹ́kejì. igigoro mágùn lójú àtòkèrè láti ń lọ. ẹgbà òwe ẹlẹ́kẹta. kí ló bá bàjẹ́ tí kò palẹ̀ mọ́ èṣìṣin ìyẹn ò ń ṣòwe ìyẹn ò ń ṣòwe ìyẹn dàbí àwọn àlá ni sòwúrú ẹlẹ́kẹta ọ̀yá. one two three. màálù tí kò nírù èṣìṣì ló ń kún. ẹṣì màálù tí ò nírù ọlọ́run ló bá dé ṣíṣí sòwúrú ẹlẹ́kẹrin. ẹ lè gbìyànjú. one two three four five ẹ ṣí òwe ẹlẹ́ẹ̀karùn-ún. one two three four five ẹ ṣe gan gidigidi so a máa fún yín ní four hundred naira lẹ́jẹ́ so a máa fún yín four hundred naira mo rí i pé ẹ try ẹ try ọmọ Yorùbá ní wọ ẹ gbìyànjú láti mọ òwe sí dáadáa gẹ́gẹ́ bí ọmọ iléèwé gidi ẹ ṣe gidigidi gan ẹ gbà ẹ ká sọmọ. ẹ ká sọ sá. ẹ jọ kí lórúkọ yín mọ. adébóyè afsọ. ẹ jọ sọmọ yorùbá ni. bẹ́ẹ̀ ni sá. lákọ̀ọ́kọ́ orúkọ tèmi ni adékúnlé láti òṣìṣẹ́ tv so a gbé ètò yìí kalẹ̀ láti mọ bí àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ àṣà wa sí mo máa ń rédíkẹ́ pa òwe márùn-ún fún mi sí láàrin ìṣẹ́jú márùn-ún tẹ́ bá pa méjì nínú ẹ̀ ẹ máa gba two hundred tẹ́ bá pa márùn-ún ẹ máa gba one thousand naira sí ká bẹ̀rẹ̀ báyìí ó yẹ pa òwe márùn-ún fún mi ọmọdé tó pẹ̀pẹ̀ tàgbàlagbà wọ́n pèrègbè. ṣé túmọ̀ àwọn òwe mi tó yẹ pé àwọn èèyàn ò tí gbọ́ lé. ilé ọba tó jó ẹwà lójú sí. òkè ìwé ẹlẹ́kẹta. àìgbọ̀fọ́ làwọn òkè fàkó sí ní para. ẹ ti sọ ẹ lẹ́ẹ̀kan mà. ẹ ti sọ ẹ. ẹ ti sọ ẹ ní àìgbọ̀fọ́ làwọn òkè fàkó sí ní para owó ilé ọba tó jó ẹwà lójú sí. bá mi nà ọmọ mi kò dénà ọlọ́mọ. òkè òwe kẹrin. ẹ ọmọ Yorùbá ni sọ lè ṣe jù bẹ́ẹ̀ lọ ó kú méjì. Ah. one two three four five so owó ẹlẹ́ karùn-ún. ìgòrò mágùn lójú àtòkèrè láti hàn. ẹ ṣe sọ ẹgbàá mẹ́rin nínú márùn-ún dájúdájú ọmọ Yorùbá ni ẹ ṣe gidi gan a dúpẹ́ lọ́wọ́. ìṣèwà fún wa ní two hundred naira. ẹ ká sàn mọ́. ẹ ká sàn. ẹ jẹ́ máa kí lórúkọ yín mọ́. Miss Olúdọ̀tun. Miss Olúdọ̀tun ẹ jẹ́ àkọ́kọ́ orúkọ tèmi ní Adékúnlé láti Òjíṣẹ́ TV sọ agbẹ́tò yìí kalẹ̀ láti mọ bí wọ́n ṣe kóòdù àṣà wa sí ìyẹn èdè Yorùbá èdè tiwantiwa màmí ẹ máa pa òwe márùn fún mi láàrin ìṣẹ́jú márùn òwe ẹ̀yọ̀ kan two hundred naira tábàgbà márùn máa fún one thousand naira so ṣé ká bẹ̀rẹ̀ báyìí ma. ok òwe alákọ̀ọ́kọ́ ó yá. àjogún ifá tó lóun ò ní kú mọ́ ẹni tẹfá fún kọ́ ń bolówà. Hmm. òwe ẹlẹ́ẹ̀kejì. àìgbọ́fá ń wókè ifá para. òwe ẹlẹ́kẹta wọn. ọmọ wa kí ni owó ní iná ni. òwe ẹlẹ́kẹrin. àìtètè jí inú ọ̀tá ń dùn agitan inú ń bí bàbá wọn. òwe ẹlẹ́karùn. ẹ lè ṣe ẹ lè ṣe ẹwọn yorùbá dáadáa ní èdè gbìyànjú sí. àìgbọ́fà làwọn òkè ìfàgbọ́mọ wa kí ni owó ló ná ni. ẹ ti sọ ẹlẹ́kan ilé làwọn kà tó sọmọ lórúkọ. ẹ ṣe ẹ ṣe gidigidi gan ẹ ṣe gidigidi gan so ẹ ṣé so ayélujára ìdúpẹ́ lọ́wọ́ yọmọ yorùbá gidi ní ẹ ṣé gan ma ẹ ṣé gan ma. ẹ káàsán sá. ẹ káàsán. ẹ jẹ́ sá kí lórúkọ yín sá. Paul Adégòkè. ok sá ẹ jẹ́ sá ṣọ́mù yorùbá ni. bẹ́ẹ̀ni ọmọ yorùbá. ẹ sá ẹ jọ ṣé ẹ lè pa òwe fún wa láàrin ìṣẹ́jú márùn. bẹ́ẹ̀ni. tẹ bá pa òwe ẹyọ kan fún wa two hundred bọ́ tẹ bá pa mẹ́ta six hundred tẹ bá pa márùn ẹ máa fún yín one thousand. lákọ̀ọ́kọ́ orúkọ tèmi ni Adékúnlé láti Òjíṣẹ́ TV so agbẹ́tò yìí kalẹ̀ láti mọ̀ bí àwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ àṣà wa sí bí àwọn èèyàn ṣe mọ ìwúlò òwe sí so ṣé ká bẹ̀rẹ̀ báyìí sá so ó yẹ ẹ pa òwe márùn fún mi sá. àìgbọ́fà làwọn òkè fàkan ò sì lè para. one òwe ẹlẹ́ẹ̀kejì sá. bá a ná ọmọ mi kò dénú ọlọ́mọ. ẹ tún pa òwe tó tún jẹ́ pé àwọn èèyàn ò gbọ́ rí. ìyá ọba tó jó ẹwà ló bù sí. kì rí òwe ẹlẹ́ẹ̀kẹrin mo rí pọ́ ọmọ Yorùbá gidi ní ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ sà. mo mọ̀ mo mọ̀. ọ̀yà sà ọ̀yà ó kù méjì sà owó yẹn kù méjì. ṣé ẹ mọ̀ jù bẹ́ẹ̀ lọ sà. rárá mo mọ̀ jù bẹ́ẹ̀ lọ. àkókò yẹn sáré sà. one two three four five ó yá ẹ fún wa lóhùn kúrú ọmọ tuntun ẹ ṣe mẹ́rin lẹ fún wa ẹ ṣe gan-an ẹ ṣe gan gidigidi so a ní ẹ̀bùn kékeré kan fún yín so a máa fún yín ní ẹ̀bùn yẹn bí báyìí so ẹ ṣe gan sà so ẹ máa fún wa ní two hundred ẹ máa fún wa two hundred ẹ ṣe sà. ẹ káàsán ẹ káàsán sà. ẹ jọ kí lórúkọ yín. Olúwatímilẹ́yìn. Olúwatímilẹ́yìn ṣé ọmọ Yorùbá ni. ọmọ Yorùbá ni mí. orúkọ tèmi ni Adékúnlé láti Òjíṣẹ́ TV so agbẹ́tò yìí kan yẹn láti mọ báwọn yẹn ṣe kúndùn òwe Yorùbá sí bá ṣe nífẹ̀ẹ́ àṣà wa sí mo máa bí ní àwọn òwe márùn-ún òwe márùn-ún yẹn ẹyọ kan two hundred naira tẹ́ gbọ́ márùn-ún ẹ máa fún mi ní máa fún yín ní one thousand naira sórí ẹ̀ pòwe márùn-ún fún mi láàrin ìṣẹ́jú márùn-ún. èyí gogoro má gùn mí lójú àtòkè láti. one ìwé ẹlẹ́kejì. ìwé ẹlẹ́kejì. one two three four five ìwé ẹlẹ́kẹta. ìwé ẹlẹ́kẹta. ọmọ Yorùbá ni ó yẹ ọyẹ kẹlẹ gbìyànjú. ó wà àwọn òwe yẹn sápá mi lórí mi one two three four five Wele Ah. Wele ẹlẹ́kẹrin. one two three four five ẹ ṣé gan ẹ ṣé gan gidi kí lorúkọ yìí lẹ́ẹ̀kan sí. Ah, ẹ ṣé gan ẹ jẹ two hundred naira ẹ ṣé gan gidigidi. ẹ yà máa fún yín ní two hundred naira níbí báyìí kò wá sí change kò ẹgbà. ẹ ká sọ mọ. ẹ ká sọ. ẹ jọmọ kí lórúkọ yín mọ. orúkọ mi ni ìyáàfin olúfúnkẹ́ Kúkọ̀yí. Kúkọ̀yí ọmọ Yorùbá ni. ọmọ Yorùbá ni. tó orúkọ tèmi ni Adékúnlé láti Òjíṣẹ́ TV so a gbé ètò yìí kalẹ̀ láti mọ báwọn èèyàn ṣe nífẹ̀ẹ́ àṣà wa sí ẹ jọ ṣé bẹ́ẹ̀ ọmọ Yorùbá pọ́nbélé ni. ọmọ Yorùbá ni. okay màámi ó yẹ pa òwe márùn fún yín tẹ bá gba tẹ bá pa òwe márùn fún yín màá fún yín one thousand naira tó yẹ kó méjì lẹ pa màá fún yín ní four hundred tó yẹ kó yẹ kan lẹ pa màá fún yín ní two hundred ó yá. àìtètè mólè ò lè mú olóko hmm. so ìkejì bólóde òkun ojúde ẹ̀kọ́ kò gbọdọ̀ wúgbẹ́gi so ìkẹta bámi nọmọ mi kò dé ní ọlọ́mọ ìkẹrin wá gùn um, ọrùn wàá um, gbọ́mọ kí ni owó ló ná ni. ẹlẹ́ẹ̀karùn-ún. ìkarùn-ún. ọmọ yorùbá ni yá yá yá. ó ti sapá owó pọ̀ lóríṣiríṣi. ó ti. ẹ lè try. mo mo lè try bọ̀. ètò kà márùn-ún ẹ lè try. one mm. two. <laughs> ó sapá mi lórí. three. bá mi ná mọ́ mi kò dénú ọlọ́mọ. ẹ ṣe arúgbó gidi lọ́wọ́ yín kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí. ìyáàfin olúfúnkẹ́ kúkọ yìí. so a ní ẹ̀bùn kékeré just kékeré ni o pé ẹgbàá márùn so ẹ máa jẹ one thousand naira ẹ ṣe gan ẹ ṣe gan.